إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له من يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدعوكم الله وضع بواتي عن لنفن لاتل براوة لريتو يي أدعوكم الله وضع وضع تيوفي أمي والدي أسكو يي أترى إيكي fún aṣíwájú wa anábà Muhammad gbogbo àwọn ará ilé ànábì àwọn sàhábà rẹ̀ àwọn ìyàwó rẹ̀ gbogbo àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ tí fi dérí gbogbo ẹni tó ń tọ ìlànà ànábì sallallahu alaihi wasallam náà tí fi di ọjọ́ gbẹ̀nà kìyàmù kọ́lọ́mọba kó fi ìkẹ́ kó fi kárí gbogbo wọn náà gbogbo àwọn tí aláǹfààní láti gbọ́ra wa sọ pẹ̀lú àwọn tí wọ́n gbé ètò yìí kalẹ̀ tí wọ́n jẹ́ àwọn adarí rẹ̀ kọ́lọ́mọba kó bá wa ṣe wọn lẹ́sàn-án rẹ̀ o akérò pẹ̀lú gbọ́dọ̀ wọn assalamu ورحمة الله وبركاته ترى الأصول الثلاثة لشيخ الإسلام محمد بن عبد الوهاب رحمه الله هنا ني عم باكي كارلو níbi tí a kàádé ní ìjẹ́jọ́ ibẹ̀ náà ni a ti gbé lónìí àwọn máa fẹ́ láti ka tírà náà ní àti ìbẹ̀rẹ̀ fún àwa tí a bá mú tírà náà lọ láti lè máa fi wò mo ṣàlàyé ń jò níyìn pé ó dáa tó láǹfààní jù náà ni kó ń kálukú wa ká lọ síbi tí wọ́n máa wò eléyìí ń ta tíra kára àlùsùlù àsàlàsà káwájú wa máa wò ó eléyìí ni tí ó dára jù fún wa kó lọ́wọ́ bá kí ojú kó ṣe wá ní àǹfààní. kali قال المصنف رحمه الله الإمام المجدد محمد بن عبد الوهاب رحمه الله علم رحمك الله أنه يجب علينا تعلم أربع مسائل الأولى العلم وهو معرفة الله ومعرفة نبيه ومعرفة دين الإسلام بالأدلة الثانية العمل به الثالثة الدعوة إليه الرابعة الصبر على الأذى فيه جو إتيا صار لريتين ونن الدعوة إليه أشعر أيكو شيخ الإسلام تيمي محمد بن عبد الوهاب وأني أو إن كان تبتكي tó ṣe pé mùsùlùmí ó gbọ́dọ̀ ṣàmójútó rẹ̀ a gbọ́dọ̀ mọ̀ àkọ́kọ́ òun náà ni ìmọ̀ ìmọ̀ yẹn náà kún sí ọ̀nà mẹ́ta ìpè mímọ̀ ọlọ́run ọba mímọ̀ ànábì sallallahu alaihi bákan náà mímọ̀ ẹ̀sìn yàn pẹ̀lú ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì òun náà ni kí wọn fi ìmọ̀ yẹn kí wọn fi ṣiṣẹ́ ẹlẹ́ẹ̀kẹta ad-da'watu ilayhi kí wọn tún máa pe nígbà tí èèyàn bá ń pe àwọn èèyàn ẹni pé ń tó mọ̀ nínú mọ̀ tó bá wá ń gbìyànjú láti lè máa lò láti máa pe àwọn èèyàn sí eléyìí ló lóore àwọn nígbà tí èèyàn bá wá ń pè yẹn èèyàn ní bùkátà sí sùúrù irinṣẹ́ kan gbòógì nínú irinṣẹ́ tí ẹni tó bá fẹ́ pè yàn tó gbọ́dọ̀ ní òun náà ní sùúrù wọ́n fẹ́ pè sí dáadáa wọ́n lé àwọn èèyàn kúrò níbi àìdáa wọ́n gbọ́dọ̀ ní sùúrù ọ̀ gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó máa bínú oníbínú fùfùfùfù yẹn gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ sábàá olówó ní alukur'an àwọn ọ̀nà oríṣiríṣi nínú ọlọ́run ọba ti pa nẹ́bí sallallahu alaihi wasallam láṣẹ kódà àwọn tí wọ́n ṣáwájú ànẹ́bí nínú àwọn ànẹ́bí ọlọ́run ọba nípa pé ọlọ́run pa wọn láṣẹ bí kí wọ́n ní sùúrù ẹ wo ànẹ́bí ibrahim alayhi salam nínú surati ibrahim ayẹlẹ kejìlá gbàtún ṣàlàyé fún àwọn ìjọ rẹ̀ oníwà ma lana la natawakkalu ala Allah ní súrọ́tì ibrahim ayọ̀lẹ̀ kejìlá a'udhu billahi minash shaitani rajim ó ní wa ma lana la natawakkalu ala Allah wa qad hadana subulana wa lanasbiranna ala ma hadaytumuna wa ala Allahi falyatawakkalil mutawakkilun olùwọ́bá ni wa ma lana kí ni ó ṣe ṣẹlẹ̀ sí wa la natawakkala ala Allah táà ní lè gbára lọ́lọ́run lẹ́yìn ìgbà tó a ti jẹ́ olùgbàgbọ́ tán tí mọ́ni tí a ti láà ń jẹ́ mùsùlùmí kí ló dé tá à ní lè depend tá à ní lè gbára lé ọlọ́run náà tí pọ́lọ̀ nìkan à ní lè dúró pé òun náà ni ọba tá a fẹ̀mí tẹ̀ àfẹ̀mí tẹ òka àfẹ̀mí tẹ ondè àfẹ̀mí tẹ pàró àfẹ̀mí tẹ babaláwo àgbọ̀dọ̀ fẹ̀mí tẹ àfa kankan àgbọ̀dọ̀ fẹ̀mí tẹ bàbá kankan àgbọ̀dọ̀ fẹ̀mí tẹ ṣéwù kankan ọlọ́run bá nìkan ṣo ńlá gbọ́dọ̀ fẹ̀mí tẹ wàkọ́dẹ̀ hàdáná sódè lánàá ṣùgbọ́n ló tọ́ wa sọ́nà ó ti fi ẹ̀ṣọ́ wa ní ojú ọ̀nà islam ẹ wá wà náà fúnra wọn wala nasbiranna ala ma azaytumuna àwọn sì máa ṣe sùúrù ni o lórí gbogbo ìnira tẹ bá fi kàn wá wa ala Allahi fala yatawakkal al-mu'minun ọlọ́wọ́ba náà ni ẹni tó bá nígbàgbọ́ ní máa gbára lé wala nasbiranna ala ma azaytumuna á ní sùúrù sẹ́ẹ́ lórí gbogbo ìnira tó lè kẹfì tì wá kẹfì máa fi ní wá oníkẹ́ni tó bá jẹ́ ẹni tí ó fẹ́ pèèyàn sí dáadáa irinṣẹ́ ńláńlá náà ní sùúrù irinṣẹ́ ńláńlá tó ní agbára náà ní sùúrù kò bẹ́ẹ̀ sì ni ìyẹn ń rí àwọn eléyìí nínú ìṣesí anabi sallallahu alaihi wasallam torí pé kíni ọlọ́wọ́ bá gan subhanahu wa ta'ala ó pa anabi sallallahu alaihi wasallam láṣẹ gẹ́gẹ́ bá ti sọ tuntun sọ́lọ́tì Ibrahim lẹ́ẹ̀kan tábàlọ́lẹ́wọ́n sọ́lọ́tì Ahqaf àyà thirty six ààrẹ ń bẹ̀ tó ṣe pé wasbir ọlọ́wọ́ bá ní wà nábì ṣe sùúrù Allahu akbar wasbir ṣe sùúrù kàmá sọ̀bárọ̀ ulul azmi minar rusul gẹ́gẹ́ bí àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n jẹ́ ọ̀gá àwọn èèyàn pàtàkì àwọn tí wọ́n ń dààmú rẹ̀ tó ṣe pé wọ́n ní courage Allahu tí àníyàn wọn dúró tí wọn ò ní rẹ̀wẹ̀sì nínú ẹ̀mí náà ànábì ọlọ́run ọba bí wọ́n ṣe ṣe sùúrù irú sùúrù yẹn náà ni kí wọ́n náà ṣe. inú nínú àwọn azmi Ibrahim nínú àwọn ulul Musa nínú àwọn Isa nínú àwọn ulul bẹ́ẹ̀ ni ànábì sallallahu alaihi lé gbogbo àwọn ẹni tí wọ́n ṣáájú yìí gbogbo ni wọ́n ní sùúrù pẹ̀lú àwọn ìjọ wọn. wọn wọn ò bára jẹ́ wọn ò bánu jẹ́ wọn ò ní ìrẹ̀wẹ̀sì ẹ̀mí pẹ̀lú ìnira táwọn ìjọ wọn fi kàn wọ́n. ẹ wo ìnira tí àwọn ìjọ ànábì Mùsá tí wọ́n fi kàn gbogbo àná láàrin ra'un ìnira tí Nàmúrúdù fi kàn ànábì Ibrahim gbogbo àná láàrin. so àmọ́ tòun ti bẹ́ẹ̀ náà wọ́n ṣe sùúrù ìnira tí àwọn ìjọ ànábì Nuh tí wọ́n fi kàn gbogbo àná láàrin lágbọ́ lákàánú al-Qur'an tòun ti bẹ́ẹ̀ wọ́n ṣe sùúrù ọlọ́run wá ní wa nẹ́bí sallallahu alaihi wasallam wọn náà ṣe sùúrù kama sabara ulul azm wala tasta'jil lahum kó dà má kájú má kájú fún wọn o bí wọn ò tí ì gbọ́ wọn ò tí ì gbà áà ọlọ́run bá ń kọ́ ànẹ́bí sallallahu alaihi ní sùúrù ń bù ní sùúrù òun náà ni pé gbogbo ẹni tó bá fẹ́ ṣe wáàsí tó fẹ́ pìyàn sí tó jẹ́ kókó ẹlẹ́ẹ̀kẹrin nínú òṣùlù sàlásà yìí ẹni ẹni náà òṣùlù sàlásà tá à ń kà yìí èyí tó jẹ́ kókó ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni asọ́burú alẹ́ àgẹ́sì nígbà tí èèyàn bá fẹ́ pé èèyàn èèyàn níbi bùkátà sí sùúrù torí pé kí ni ẹni tí èèyàn fẹ́ pè kò ní tí kọ́ ẹni yẹn ò ní tí ì rí pé dáadáa ló ń pè òun sí ẹni yẹn ó rí ipe tóun ń ṣe ọ̀dà ìwọ tí wọ́n wá fẹ́ pè tí wọ́n rí pé tí ń ṣe ọ̀dà wọn lè wá ní bùkátà tí kò ní sùúrù dáadáa sọ̀rọ̀ nígbà gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ bí dókítọ̀ tó fẹ́ ń wu aláìrẹsàn tó ṣe pé yóò mọ wá ní kó ń gun lábẹ́rẹ́ ẹni tí wọ́n ọmọ kíkà ní kọ̀ọ̀mọ́ kékeré tọ́ rẹ̀ tí dókítà wá ń tọ́jú rẹ̀ òun ọ̀mà ipe ẹni yìí oore ní wá fún un kọ́ra ọmọ rẹ̀ dókítà wọn gẹ́gẹ́ bí aláburú ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ẹni tí bá ń ṣe àìdá kan bóyá ó ń ṣẹlọ́run pẹ̀lú ẹ̀ṣẹ̀ àbí ń ṣẹlọ́run pẹ̀lú tó jẹ́ bídà àbí ń ṣẹlọ́run pẹ̀lú nǹkan tó ń jẹ́ shirk àbí tó jẹ́ kúfúrú gbogbo ṣe kẹ́sìn yóò tó sùúrù tó ní agbára lèèyàn ní láti fi fa èèyàn kú nínú àìdá tíyàn ń ṣe àbí láti fi pèèyàn wọnú dáadáa tíyàn fẹ́ kéèyàn máa ṣe. olùwọ́ba tó sọ nínú súrà míì nínú súratu Nahl àyà one twenty seven olùwọ́ ni wasbir olùwọ́ ni wà nábì ṣe sùúrù wa ma sabruka illa billah sùúrù rẹ̀ yìí sì ní o ò lè rí ṣe ṣé nítorí tọ́lọ́run ni ṣé nítorí tọ́lọ́run ṣọlẹ́ ìní nǹkan tí ọlọ́run bá fi pa nẹ́bí sallallahu alaihi wasallam láṣẹ bẹ́ẹ̀ náà ni gbogbo ẹni tó bá fẹ́ ṣe wàásù sùúrù náà wọn náà gbọ́dọ̀ múra tó fẹ́ pè yàn sí dáadáa kó múra kó jẹ́ kó tọ́jú sùúrù tó lágbára wala tahzan alaihim má banújẹ́ wala takun fi diqin mimma yamkurun olúwa ni wà nẹ́bí mọ́jẹ́kára ó ní ọ́ látara pé wọ́n ń dé tèbú sí wà nẹ́bí sallallahu alaihi wasallam Allahu anabi sallallahu alaihi wasallam òun fẹ́ pè wọ́n kú nínú ìbínú ọlọ́run ó fẹ́ pè wọ́n kú nínú wàhálà ó fẹ́ pè wọ́n kí wọ́n bọ́ sínú àlìjẹ́nà ọlọ́run ọba kan yọ bọ́ nínú náà àmọ́ tóun ti bẹ́ẹ̀ àwọn ṣetán láti gbẹ̀mí anabi sallallahu alaihi wasallam gbogbo wọn tó wọn náà bá wá ń pè yàn sí dáadáa wọn ń pè yàn sí sunna anabi sallallahu alaihi àwọn èèyàn wá dìde wọn gbógun tì ọ́ wọ́n sọ̀rọ̀ rẹ láìda wọ́n ń fara ní ọ́ má jẹ́ kí yẹn kó jẹ́ kó jáwọ́ níbi òdodo lẹ́yìn náà má sì jẹ́ kí yẹn kó jẹ́ kó wá rí wọn lẹ́ni ibi àti gẹ́gẹ́ bí ẹni tó wà kórìíra bóyá ni pé àwọn náà gbọ́dọ̀ tọ ìlànà tí anabi sallallahu alaihi wasallam tọ́tọ̀ nínú sheikh muhammed abdul wahab rahimahullah òun ló fi rìnlẹ̀ fún wa pé arabi'a asọ́bùrú alẹ́ azàfíì ìyẹn máa ń ṣe sùúrù ni ìyẹn máa ń ṣe sùúrù lórí pé ìyẹn ń képe lẹ́yìn náà gbọ́dọ̀ rí pé ah, فلا تكن في ضيق من خرج مما يمكرون táwọn èèyàn tẹ wọn dé wọn dé títí ni wọn ro ní ọ̀la ronú kó náà wà ní tọ́ wọn náà ìpìlẹ̀ wa kú báyìí àbí ìgúnlẹ̀ wa kú báyìí kì í ṣe ní tí ó kù nìyẹn o sórí ẹni tí a gbọdọ̀ padà sí pé báwo ni ọlọ́wọ́n bá ṣe pa ànábì sallallahu alaihi wasallam láṣẹ eléyìí náà ni nǹkan tí ọlọ́wọ́n bá tó ní bùkátà sí tó pa ogbó ẹni tó bá fẹ́ pè yàn sí dáadáa wọ́n tó fẹ́ pè ìyàwó rẹ̀ sí dáadáa ó ní di sùúrù wọ́n tó fẹ́ pè ọmọ rẹ̀ sí dáadáa ó ní di sùúrù bákan náà wọ́n tó fẹ́ pe ọ̀rẹ́ rẹ bí kò máa ṣe dáadáa wọ́n fẹ́ gbà níbi àìdá níbi sùúrù. ẹ wo anabi sallallahu alaihi wasallam nínú àṣírísà bí ìrora àdìsí ń dẹnu Sahih Bukhari àti Muslim wọn níjọ́ kan ní arákùnrin kan wọ mọ́ṣáláṣí bó ṣe wọ mọ́ṣáláṣí ẹni tí kò tí ì ní ìmọ̀ tó ni bó ṣe wọ mọ́ṣáláṣí ló bá lọ síbi ẹgbẹ́ kan nínú mọ́ṣáláṣí anabi sallallahu alaihi ni máa ń tọ̀ síbẹ̀ anabi sallallahu alayhi wa sallam bí ó ṣe rí pé ń tọ́sí bẹ́ẹ̀ ojú àwọn sábà náà wọ́n wò bó ṣe pẹ́ bẹ̀rẹ̀ sí ní jágbe mọ́ nù káì káì káì ni wọ́n sá sí tó ń tọ́sí. anabi sallallahu alayhi wa sallam ni kì í sílẹ̀ ẹ̀yẹ́ kó parí tọ̀ rẹ̀ ó sì tọ̀tọ̀ rẹ̀ tán gbà tó tọ̀ ìtọ̀ rẹ̀ tán anabi nìkan ò lè gbé omi wá anabi nìkan ò dà sí anabi ò bu anabi ò tiẹ̀ anabi ò mùsùlùmí anabi ò bu irú ìyẹn wo ni irú aroko wo ni irú kíníkà irú ẹ̀ làwọn náà ní bùkátà sí ní àwọn tí a bá fẹ́ jẹ́ olùpèpè sọlọ́run a fẹ́ fa àwọn èèyàn kù ní àìda wàláhì kódà tí ọba ìdámọ̀ rẹ bá jẹ́ àdámọ̀ oníbínú fùfù tẹ́lẹ̀tẹ́lẹ̀ o gbọ́dọ̀ gba ọ̀nà tó fi jẹ gàba tó fi jẹrà rẹ ń pa tí wọn fi di ẹni tí yóò ní sòrò torí pé kókó kan náà ni kókó eléyìí nínú àlámọ̀rí ọ̀rọ̀ ẹ̀sìn wa ẹni tí ó bá ní sùúrù yóò ba nǹkan jẹ́ bí ń ṣe wáàsí àti rí àṣeyọrí wáàsí yẹn ló ní agbára kọ́lá bí wọn bá ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ẹ̀kọ́ ẹni tí ń kẹ́kọ̀ọ́ ó ní bùkátà sí sòrò kọ́lá ẹ̀kọ́ ayé bóyá fẹ́ kọ́ṣẹ́ kan nísìn bí wọn bá ní sùúrù ìlú rábàyọ rí mbẹ́ káfíńmá tó wọn mọ̀ bí sùúrù ṣe rí ọlọ́wọ́n bá fún wa ta'ala ó ń ṣàlàyé fún wa ipe àwọn tí wọ́n bá wọ àlìjẹ́nà gan ó ní nínú sábàbí tó fi wà àlìjẹ́nà òun náà ni pé wọ́n ti sùúrù ni olúwa ni wa jazaa'um bima sabaru jannatan wa harira olúwa ní ẹ̀san tí ó máa jẹ́ ẹ̀san ọmọ àlìjẹ́nà bí máa sọ́bàrù nítorí pé wọ́n ṣe sùúrù ní o lẹ́lẹ́tàn yóò fi sọ sí wọn jannatan wa harira wọ́n wà àlìjẹ́nà bákan náà àwọn aṣọ harari alari aṣọ harir ọlọ́wọ́ bó ṣe fún ọ tó ń jẹ́ aṣọ àlìjẹ́nà sílẹ̀ yìí látara kékeré látara kí wọ́n ṣe sùúrù wọ́n mọ̀ yá mi anábùkátà sí sùúrù lórí ọ̀rọ̀ ẹ̀sìn wa ìgbà tí ṣé kọ́wá sálàyé ọ̀rọ̀ yìí tán sọ أعطني والدليل الله أكبر ونو ونو الدليل قوله تعالى بسم الله الرحمن الرحيم والعشر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر قال الشافعي رحمه الله لو ما أنزل الله حجة على خلقه إلا هذه الصورة لكفتهم الله أكبر رحم الله شيخ محمد بن عبد الوهاب إما هو وافا السنة ìgbà tí wọ́n sọ àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin tán ní dandan ni fún mùsùlùmí kó lọ lè mà àkọ́kọ́ òun náà ni kí n ní mà ẹ̀kejì kí n lò mà ẹ̀kẹta kí n pèèyàn sí ẹ̀kẹrin òun ni kéèyàn ṣe sùúrù lérí ọ̀rọ̀ péyàn bá ń péyàn nínú ẹ̀sìn tó ń péyàn sí ìmọ̀tọ́mà tó ń ṣe wá sí. wọ́n wá ní ẹ̀rí táwọn mú wá kí gbogbo ọ̀rọ̀ táwọn ń sọ yìí kìí ṣe pé pẹ̀lú ìfẹ́ inú làwọn fi gbé kalẹ̀ kìí ṣe pé pẹ̀lú ọpọlọ àwọn làwọn fi gbé kalẹ̀ kìí ṣe pé pẹ̀lú ìròrí àwọn làwọn fi gbé kalẹ̀ ibi làwọn àfa súnà ti yàtọ̀ sí àwọn àfa oníbẹ̀dà àfa oníbẹ̀dà yẹtẹkẹlẹm yẹtẹkẹlẹm yóò máa sọ̀rọ̀ lọ yóò máa sọ̀rọ̀ lọ biduni dalil kò sì ní lẹ́rìí ama ahlu sunna ntọ́bajẹ́ ahlu sunna yẹtẹkẹlẹm wẹ̀sítọ̀dẹ́l yóò sọ̀rọ̀ tó wàá fẹ̀rí tì asimakuyari òun náà ni ọlọ́run bá wí àbí anabi sallallahu alaihi wasallam wí ìgbà tí sheikh muhammad ibn abdulwahab rahimahullah tó wàá fẹ́ mú ẹ̀rí wá lérí àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí wọ́n ní wà dalil ẹ̀rí àwọn lérí ọ̀rọ̀ yìí قوله تعالى بسم الله الرحمن الرحيم وني ولا عس ولواني بورا pẹ̀lú ìrọ̀lẹ́ wala as lọ́lọ́run búra pẹ̀lú ìrọ̀lẹ́ ìrọ̀lẹ́ náà láàtú ìrọ̀lẹ́ kódà kò kì í kan ní nínú àwọn àsìkò ayé àsìkò tó ń jẹ́ lẹ́yìn ìgbà tí wọ́n bá ti kí ìran àlásàrì tán ìyẹn ni pé ìrọ̀lẹ́ olúwa lóhùn fi búra. innal insana lafi khusr olúwa ní dájúdájú ọmọ ẹ̀dá mẹ́niyàn wọ́n wà nínú òfò ẹni pé olúwa bá búra tí gbogbo èèyàn náà ni ó ṣe òfò. tòun tó olúwa wá bá fi búra ó wá búra pẹ̀lú nǹkan kan nínú àwọn ẹ̀dá rẹ̀. olúwa ní wa min khalqihi wa min ayatihi al-laylu wan-nahar wash olúwa nínú àwọn àmì mi ọlọ́run náà ní òru àmì ọlọ́run ni ẹni pé ẹ̀dá ọlọ́run ọba ni alayil wọnahar wọshams wọlkọmọr oòrùn òṣùpá ọ̀sán òru olúwa ní èmi ọlọ́run ọba ẹ̀dá èmi ọlọ́run bẹ́ẹ̀ náà ni ìrọ̀lẹ́ náà olúwa bá fi búra ọlọ́run ọba subhanahu wa ta'ala lahu haqqun an yuqsim bima yasha min makhluqatihi nítorí bá wu lè fi búra nínú àwọn ẹ̀dá tó dá ẹ̀rí pé náà ló fi wà nígbà míì olúwa ọba yóò ní kí òun búra pẹ̀lú sánmà wọ̀sánmà ìwọ máa bẹ̀rẹ̀ ha yóò ní mo búra pẹ̀lú sánmà wọ̀ṣọ́mṣ wọ́dùhà ha olùwọ́lóhùn fi olùwọ́lóhùn fi òrùn búra wọ̀lùkọ́mọ̀rẹ̀ ìdá tàlà ha olùwọ́lóhùn tó fi òṣùpá búra wọ̀sánmà ìdá tìlbùrùj olùwọ́lóhùn fi sánmà búra tó ní àwọn ojú ọ̀nà oríṣiríṣi tó gbọ́ àwọn kan wọ̀nyí ẹ̀dá ọlọ́run ọba ni wal ardi wa ma tahaha lọ́lọ́wọ́ filẹ̀ búra ẹ̀dá rẹ̀ ní olùsìnjẹ́ lahu an yuqsima bima yasha min makhluqatihi tó bá wọ́ lọ́rọ̀ lè fi búra àmọ́ wa laysa lil insani haqqul qasam illa billah àmọ́ àwọn gbogbo ọmọ ẹ̀dá ènìyàn àwọn gbọ́dọ̀ fi yíká búra o àfi ọlọ́run tá bá fẹ́ búra ànábì ní man kana halifan falyashlif billah aw liyasmut ànábì ẹni tó bá fẹ́ búra o ọlọ́run nìkan ṣo ní kẹfì búra tó o bá ti wá lè fọlọ́run ọba búra dákẹ́ ẹnu rẹ má fi nǹkan míì búra nínú ẹ̀dá ọlọ́run mo fi ìgbésí ayé mi búra á ìṣọkùsọ ni kódà kì í ìṣọkùsọ lásán ẹ̀bọ ni mo fi ilẹ̀ tí ń sùn ilẹ̀ tí ń wọ̀sùn búra la wa man halafa bi ghayri Allah faqad ashraka anábìrin tó bá ti ń fi nǹkan míì búra tó yàtọ̀ sọ́lọ́run ń tọ̀ ń pẹ̀lú ọlọ́run kí wọ́n máa filẹ̀ búra kí wọ́n máa fi sánmà búra kí wọ́n máa fi ẹnì ẹyìn àwọn tó tẹlẹ̀ yìí kí wọ́n máa ilẹ̀ lu yìí kí wọ́n máa fi búra kí wọ́n máa fi lágbájá kan búra kí wọ́n máa fi àfa kan búra gbogbo nǹkan wọ̀nyí ẹbọ ni pẹ̀lú ọlọ́run ọba ó lè jẹ́ ẹbọ kékeré ó lè jẹ́ ẹbọ láńlá ẹni tó bá ń fi ilẹ̀ búra tó ní ilẹ̀ ilẹ̀ ilẹ̀ mo fi búra yìí tó pé àdùsọ́kàn rẹ̀ ni pé ilẹ̀ yìí ó lè ṣàbúrú fún un àdìkẹ́lẹ́ mi máa fi irin búra kẹ́lẹ́ máa dí kọ́kọ́rọ́ jẹ́ gbúrú àwọn nǹkan wọ̀nyí aburú ńláńlá ni ẹbọ ni tí wọn bẹ lé nígbàgbọ́ pé àwọn nǹkan tí mo ń ṣe yìí a yóò kọ aburú bá mi ẹbọ ńláńlá nù àmọ́ tí wọn bá kàn sọ pé wọn kàn ń wí wọn náà kàn ń wí irú yẹn ẹbọ kékeré ni wọn yẹ ká jìnà sí ká sá fún so mùsùlùmí òfin fi nǹkan ní ìbúra bí tí mo ti lọ onítọ́ wa Jal olóhùn bá búra oníwàlà àìs olóhùn búra pẹ̀lú ìrọ̀lẹ́ ìrọ̀lẹ́ ọ̀kan náà àwọn àsìkò tó lówó bá dání ọlọ́run ọba lè fi búra innal insana lafi khusrin innal insana lafi khusrin wọ́n dára ju gbogbo ọmọ ènìyàn náà ni ó ṣòfò kọ́lọ́wọ́n bá kọ́ làwà nínú ẹni tí ó ṣòfò gbogbo ayẹyẹ gbogbo tí ń dọ́mọ ènìyàn olúwa ní ẹni òfò ni wá ẹni àdánù ẹni tí ó ṣòfò kọ́lọ́wọ́n bá kọ́ làwà kọ́ má jẹ́ ká ṣòfò àbá fúnra ọba subhanahu wa ta'ala náà lọ́wọ́ á di ìdí ìyọkalẹ̀ àwọn tí wọn ò ní wà nínú òfò olúwa ní illal ladhina amanu àwọn tí ò lè sòfò lẹ́nu tó bá ní ìgbàgbọ́ tó ní ìmánì ìmánì tó pé ìmánì tó jòkó ìmánì tí kìí ṣe ìmánì ayé ń dààmú mi ìmánì ayé hàn mí lè mà ìmánì ayé sì pa mi ọmọ mi ìmánì ayé sì pa lágbájá ìmánì wọn ò jí kẹ́mi lágbájá ogun ìmánì ayé lè fọ ọwọ́ agbo sẹ́yìn tó o bá lè yí kádàrá padà irú àwọn yẹn kọ́ o ìmọ̀ ni pé ayé wọn ò lè ṣe nǹkan kan wọn ò lè pa mí wọn ò lè yè mí wọn ò lè dárísìkì mi kù wọn ò lè mú àrísìkì mi pọ̀ nǹkan kan ò lè ṣe nǹkan kan ò lè ṣe so ìmọ̀ ni pé ìní nǹkan kan tí mo lè máa bẹ̀rù àfọlọ́run ìdúró mi ń jẹ́ ìmọ̀ tó lọ́ọ́ bá ń bẹ̀rù lọ́wọ́ o ìmọ̀ tó ṣe pé ìyẹn gbà pé gbogbo ti ń jẹ́ pé iṣẹ́ ọlọ́run ni ẹnìkan kan ò lè ṣe ìròyìn ọlọ́run bá ní ẹnìkan ò lè jẹ́ gẹ́gẹ́ bọ́lọ́run bá ṣe ń jẹ túlẹ̀ ní jẹ́ iman tó ṣe pé olúwa subhanahu wa ta'ala ti ń béèrè lọ́wọ́ wa pa gbọ́dọ̀ ní fún òun. òun náà ni wa amilu as-salihat ẹlákọ̀ọ́kọ́ nù àwọn tí wọ́n lànà àwọn tí wọ́n ní iman tí gbàgbọ́ jókòó nínú ẹ̀mí wọn tó ṣe pé gbogbo tó bá ṣe lẹ̀ sí wọn wọ́n gbàgbọ́ pé la yusibana illa ma kataba Allahu lana gbogbo tó bá ṣẹlẹ̀ sí wa áá nǹkan kan ò lè ṣe wá láburú sẹ́ àti nǹkan tọ́lọ́ wọn bá kọ kalẹ̀ fún wa pé yóò ṣe wá náà ni. ìwà ọmọ wùláàna torí pọ́lọ́ náà lọ dá wa irú àwọn yìí àwọn làwọn tí ń là níbi òfò ìròyìn àkọ́kọ́ lélẹ́yìí. wà á ní ìlú sọ̀ọ̀lẹ̀ ṣáàt ẹni tó tún là ìròyìn ẹlẹ́ẹ̀kejì òun náà ni ẹni tó ṣe pé ní mánìtàn tó wá tún bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ rẹ̀ iṣẹ́ rẹ̀ òun náà ni ìyìn tí olúwa bá pa láṣẹ pé kó máa ṣe nínú ẹ̀sìn ń ṣe tọ́lọ̀ ní kó máa ṣe nínú ẹ̀sìn ó jìnnà sí kò ṣe. al-amalu salih iṣẹ́ rẹ̀ àmàlẹ́ dáàmà ó àtẹ̀mí àtiwọ́ òun náà ni máa yuwafiqu sunnata nabiyyi sallallahu alaihi wasallam òun ni tó bá bá súnà nàbí mu iṣẹ́ kan ò lè jẹ́ iṣẹ́ rẹ̀ ẹbí kó ṣe dédé súnà nàbí sallallahu alaihi wasallam tí o bá ti bá súnà nàbí sallallahu alaihi wasallam mu kì í ṣe rẹ̀ o kì í ṣeré o kódà kó jẹ́ pé ntọ́lọ̀ ni a ṣe náà ni àmọ́ wàá ṣe é gẹ́gẹ́ bí ànábì ṣe ni a ṣe nǹkan yẹn kò ní ní ìpèníjà tí wọ́n gbà lọ́dọ̀ ọlọ́run ọba so náà ni gbogbo ohun tí yẹn bá fẹ́ ṣe ittabi'u wa la tabtadi'u wa qad kufitum náà làwọn sábà fi máa ń pariwo ittabi'u ẹ máa tẹ̀lé ànábì sallallahu alaihi nínú ẹ̀sìn kọkàn ó pétọ̀ bàbá alágbájá ló ní ká máa ṣe àwọn náà sì ń ṣe lọ́lọ́ ìwádìí kí síbá nẹ́bí ṣe ni ò sínú torí kálágbájá làwọn ń ṣe lọ́lọ́ ìwádìí kí sànẹ́bí ló ní ó ṣe bẹ́ẹ̀ àsàlátù lágbájá làwọn ń ṣe lọ́lọ́ ìbéèrè pé ṣì sànẹ́bí ní ká ṣe nu wọlọ́hì bí àsàlátù ṣe ní ládá tó lọ́dọ̀ ọlọ́run ọba tí wọn bá ṣe sànẹ́bí ní ká ṣe ànẹ́bí wọ́n tó bá lọ lè wádìí kéré òun lànàbí ń ṣe kó o máa ṣe ọlọ́run nígbà o yóò ba nínú jẹ́ yóò kàn mọ́ ń bá ẹnìkan sọ̀rọ̀ láìpẹ́ yìí náà ni ó ń sọ fún mi pé òun ọ̀mà ìfẹ́ àsàlátù míì tí yẹn máa ń ṣe lórí irun pé nǹkan ni sọ̀látù fàtí tó túmọ̀ sí pé ẹni yẹn tó bá ṣe tàṣà ọ̀wùdù tán sọ̀látù fàtí ni máa ń ṣe subhanallah alazim sọ̀látù fàtí ni máa ń ṣe ṣùgbọ́n aláti sọ fún pé ha anabi ò ní ká ṣe é ẹ̀ ní kí ni ó tún wá wí tí wọ́n wọná tí wọ́n bá ń ṣe ni wàláhì ìyá ọlọ́run bá lè jẹ̀yàn tí wọ́n bá ń ṣe tí látara pípé tí wọ́n bá ń mà pípé ilé ìkọlà nàbì ni a ṣe tó wá dúró lérí rẹ̀ bẹ́ẹ̀ tó lẹ́yìn náà gbogbo àwọn ọlá burúkú àwọn ipò ipò láńlá tán lọ lè gbé sọ̀rọ̀ àtẹ̀lẹ̀ fàtì yìí sí tí wọ́n bá ní àdìsọ́kàn rẹ̀ yóò jí àwọn ọlọ́run ọba kí ni àwọn àdìsọ́kàn rẹ̀ òun náà ni pé ká máa ní sọ̀rọ̀ àtẹ̀lẹ̀ fàtì kan ó ju gbogbo àsọ̀látù ayé lọ àbí sọ̀látù fati tí wọ́n gbà pé sọ̀látù fati ó ju alukur'an lọ gẹ́gẹ́ bí sínú bẹ́ẹ̀ nù tíra àwọn Tìjàníyà Jawahirul Ma'ani tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ torí eléyìí ń tún lè kó báyìí lọ́dọ̀ ọlọ́wọ́n ọba ni wà á nínú sọ̀lẹ̀ ha yẹn gbọ́dọ̀ múra sí iṣẹ́ láti máa ṣe iṣẹ́ rẹ̀ wọn là ń sọ pé èyí ò ṣe gẹ́gẹ́ bí anabi sallallahu alaihi wasallam bó ní ká sí kódà iṣẹ́ rẹ̀ ni wàláyé gbọ́dọ̀ ṣe sàárà yẹn gẹ́gẹ́ bí ànẹ́bí sọ̀rọ̀ sọ́lá ṣe ní káṣí ni kì í ṣe kí wọ́n dà o kì í ṣe kí wọ́n lọ́kàn wò pé màá gbé nǹkan báyìí lọ mọ̀ lọ́lẹ́ gbé sí báyìí mọ̀ lọ́lẹ́ fàyàn ga sílé àwọn àwúrẹ́dẹ kí wọ́n ní kí lóun ti kó lóun ti sàárà. ṣùgbọ́n eléyìí tí yẹn gbọ́dọ̀ lákìyèsí ni yẹn gbọ́dọ̀ tẹ̀lé pípọ̀ lànàbì ṣe ní káṣí ṣe sàárà wọn kì í dà yẹn ní sàárà. wa amilu salihat èèyàn wọ́n ní lẹ́yìn náà ìyá ọmọ wa sọ àsọ̀rẹ̀ fáwọn èèyàn pẹ̀lú òdodo wàá máa kìlọ̀ fáwọn èèyàn pẹ̀lú òdodo yẹn ni pé wàá lo ní tó mọ̀ yẹn ọlọ́run tó wá ní wàtà wá sọ òbí sọ́bùrì àdìpẹ́lẹ́ kẹrin nínú òun náà lẹ́yìn àwọn ẹni wọ̀nyí àwọn tí wọ́n là níbi òfò òun náà ni àwọn tó ṣe pé wọ́n á máa ṣe wáàsí fáwọn èèyàn pẹ̀lú sùúrù tàwa sọ́wọ́ bil wàtà wá sọ́wọ́ bis wọ́n máa ṣe wá àṣìfàyàn pẹ̀lú òdodo wọ́n máa ṣe àṣìfàyàn pẹ̀lú sùúrù tán ẹ̀rí pé tá a bá wo àyà ẹ̀sọ́rọ̀ yìí sheikh muhammed bin abdullahi rahimahullah wọ́n ní ẹ̀rí nǹkan mẹ́rẹ̀ ní táwọn sọ náà lọ́wọ́ nínú sùúrọ̀ yìí tá a bá wo lóòótọ́ gbàtọ́ lọ́wọ́ bá ní òun búra pẹ̀lú ìrọ̀lẹ́ àwọn ọmọ ẹ̀dá mẹ́rin ìyàwó sòfò ìnàlẹ́ ìsàn láti kù tí wọ́n ní illa alladhina amanu àfàwọn tó bá ní ìgbàgbọ́ ìgbàgbọ́ yẹn náà ni àlẹ́ ìlmù àlẹ́ ìlmù tí ṣe kọ́kọ́ da kọ́ lákọ̀ọ́kọ́ ìgbàgbọ́ òun náà ni kí ọmọ ọlọ́run òun náà ni kí ọmọ ànábì ni kí n tún mọ ẹ̀sìn yẹn. wà á amilu saliha amilu salih náà ni àlẹ́ amilu bihi ìmọ̀ tí yẹn mọ̀ kí ọmọ lò ó di méjì tawasaw bil tawaasaw bis sabri tó bá tó wá ń pa àwọn èèyàn yẹn ó tún wá ní bùkátà sí sùúrù wọ́n máa pa àwọn èèyàn pẹ̀lú sùúrù ẹ̀rí pé tá a bá wọ sura yìí a rí i pé ẹ̀rí ni fún nǹkan mẹ́rẹ̀ẹ̀rin tí sheikh muhammed abdulrahab tí wọ́n kà kalẹ̀ pé ó ṣe dandan fún gbogbo wa ká máa lò tó bí láti mọ̀ ikú sheikh muhammed abdulrahab rahimahullah wọn kì í ṣe onífẹ̀ẹ́nu wọn kì í ṣe tó máa ń sọ̀rọ̀ aláìnífẹ̀ẹ́ gbogbo àfáà tí bá ń sọ̀rọ̀ tí kò kì í fẹ̀ẹ́ كما في فهم كتير في لتي لاتنو القرآن لاتنو الحديث لاتنو رواه الصحابة كما كان يقول كين شافا مش لو كيما يقول قطو لو يرى إيه نani ما مشافع رحمه الله هو أن comments يعني كم مو لوري سورة شيخ مواتا بشهري يعني سورة العز قال الشافعي رحمه الله لو ما أنزل الله حجة على خلقه إلا هذه الصورة لكفتهم n tó bá ṣe pé ọlọ́run ọba sọ nǹkan kan mí kalẹ̀ mọ́ hujjatan ní àwíjàre tọ́lọ́run ò sọ ẹ̀rí ní ìkalẹ̀ fáwọn ọmọ ènìyàn mọ́ tó ìpín gbà tí a bá wò pé tọ́ afẹ́sẹ̀sìn o àwa ń wò pé kí láà máa fi ṣẹ̀sìn wa o àwa rí àfi suratul asr yìí nìkan illa ààrẹ ìsọ̀rọ̀ tó pé sura yìí nìkan ni làkàfàtìhùm sheikh al-Imam Shafi'i rahimahullah wọ́n ní wàláhì yóò tó wa ó tó fún wa ó tó fún wa láti fi ṣẹ̀sìn wa. so ẹ̀rí pé tá a bá wo ọ̀rọ̀ yìí Sheikh al-Imam Shafi'i ń ṣàlàyé bí súrọ̀ yìí bó ṣe tóbi tó àti nǹkan tó kún sínú rẹ̀ ní àwọn àǹfààní yẹn ni pé gbogbo tí yẹn bá ní bùkátà sí láyé nínú ọ̀rọ̀ ẹ̀sìn súrọ̀ yìí ó tó fún lẹ́rìí ó tó fún yàn lẹ́rìí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí ó yẹ kí ẹni tó bá jẹ́ olùmọ̀ àbí ẹni tó bá jẹ́ onílàkàyè yàn tí ó gbọ́ yìí ni torí rí i pé nǹkan mẹ́rin ló ọba kó sínú síra yìí imani al-amalu salih yẹn ni kí ìgbàgbọ́ bákan náà iṣẹ́ rí bákan náà at-tawasaw bil-haqq kí wọ́n máa pèèyàn kú níbi tí ń ṣe láìdáa kí wọ́n pèèyàn síbi dáadáa lẹ́yìn náà tawasaw bis-sabri kí wọ́n tó wá máa pèèyàn nígbà tó bá ń pè kó pé pẹ̀lú sùúrù sùúrù pé gbogbo nǹkan mi ò dáhùn ẹni ẹ̀ta ní bùkátà sí ní gbèsè ayé wa nípa ọ̀rọ̀ ẹ̀sìn wa náà ló kún sínú àyà yìí àmọ́ tó ń ti bẹ́ẹ̀ Allah subhanahu wa ta'ala kò fi ẹ̀rí mọ́ lórí súra yìí nìkan kwájú pé súra yìí nìkan ló sọ̀kalẹ̀ fún wa bóyá ni pé àwọn àyà àwọn súwárù wọn pọ̀ tọ́lọ́wọ́ bá sọ̀kalẹ̀ fún wa láti kékeré kó máa jẹ́ ìtọ́nisọ́nà lórí ọ̀rọ̀ ẹ̀sìn wa sọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala kí ó máa ṣáà ṣe àlékún ìkẹ́ fún sheikh muhammad ibn abdul wahab rahimahullah lórí tíra wa tí wọ́n kọ tí ó jẹ́ tíra tí ó ṣàǹfààní púpọ̀ yìí kí ọlọ́run bá kí ó jẹ́ kó ṣe àti èmi àti ìwọ náà kí ọlọ́run bá kí ó jẹ́ kó ṣe wá ní àǹfààní. هذا وصلى الله على محمد وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان والسلام عليكم ورحمة الله وبركاته سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك